الحمد لله والصلاة والسلام على رسول الله حديث إليه تقرأ إن حديث إليك تعديني أبو إليك تعديني كم جاءك تعديني أبو أردت أجيبنا أردت أجيبنا كل قتلة نعم الرفق بالحيوان الرفق بالحيوان كي يوني عنه وينا وينا كي يوني عنه وينا كي ó tẹ̀sí wípé ìláàánú àwọn ẹranko yẹn bíbi ṣe ẹ́dìn yẹn akànmú ní ẹ́dìn yẹn tó bá lọ abárẹ́ lómi tó bá mọ ẹ́dìn yẹn wà tó bá wà òkè jù báyìí lọ yóò tà jù lọ torí tàbí èsì yìí àyẹ̀ dáadé lè lọ. Al-ihsanu fi kulli shay'in ìyẹn ló dájú ó dájú eléyìí lọ torí hadith yìí kìí sọ̀rọ̀ ẹranko nìkan ní sọ. Al-wasiyatu bil-ihsani ìgbàmù ṣára ìyẹn náà dá ó ti ṣe kọ́sùrù rẹ̀ sí ṣáìdì kan alẹ́ lára eléyìí tẹ́lẹ̀ ìdá alẹ́ṣánú fi kó lè ṣe ìyẹn ló dá alẹ́ṣánú ọ̀rọ̀ ìṣánú inú wa ń bẹ̀yà ni ìyẹn wá fáyìn jù ọmọọmọ àlẹ́fà ọ̀rọ̀ yẹn kẹ́kẹ́ ọmọọmọ ọmọọmọ ó túmọ̀ kan náà ní pẹ̀lú eléyìí ṣùgbọ́n dà ó kéré wàjáza tó ó kéré ó sì lọ síbi tàgbà ọmọọmọ àlẹ́fà ìṣe dáadáa kíkárí ní ṣe dáadáa ọ̀làbẹ́sọ̀rọ̀ عن أبي يعلى شداد بن أوس رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وآله وسلم قال إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبحة وليحد أحدكم شفرته وليرح ذبيحته رواه مسلم bani aminka ẹ̀kọ́ sọ̀rọ̀ sókè kó ní bá bọ́ sàjálà rẹ̀ ṣẹ̀dìdì kọ́ wó dáadáa wó dáadáa wó dáadáa ṣẹ̀dìdì kọ́ wó dáadáa ṣàdáyé jẹ́rẹ̀ ṣàdáyé rọ́bì aláwù kọ́ irú rọ́bì aláwù. wò dáadáa wò dáadáa. Arọ̀ arọ̀ sùlélà. Arọ̀ sùlélà yìí sọ̀rọ̀ lọ́wọ́ àdúgbò sọ̀rọ̀. Iná lọ́wọ́ látàbà ìṣòro náà ara àkóríjì ṣáájú. Fáyidá fáyidá fọ̀tálùkù. Ìjọba bá bí ìjẹ̀lá ló bẹ̀rẹ̀ mọ́ dà mọ́ yá. فإذا قتلتم فأحسنوا الفتنة فأحسنوا فأحسنوا الفتنة فإذا فإذا ذبحتم فأحسنوا فأح فأحسنوا فأحسنوا والنفس والنفس يلا ورارا ورارا ورارا ورارا

Ókè ọ̀yá ọ̀yá kàkà. Kò tó rí mẹ́bá àti dẹ̀ hán. Rizhan, yẹ́rẹ́ Rizhan. Wàlìyàn fẹ́ wọ́n náà náà wàlúyọ̀ṣẹ́jà àṣàdókùn ṣàfùrátà ṣàfùrátà wàlúyọ̀rẹ́ wàlúyọ̀rẹ́ يريح ذبي حطر tọ̀wáwìlì mùsùlùmí ọlọ́run fún àlùbáríkà díẹ̀ díẹ̀ náà ní ìjọba abága kọ́ la máa ń kọ̀nà mọ́dà hmm. àwọn náà عن أبي يعلى لا تضرب أبا يعلى يعلى يتابع يمين أنا سنة قرى سنة شداد بن أوس شداد بن أوس بن أوس بن ثابت الأنصاري كانوا على مدينة فلا يمكن أخو حسان بن ثابت أوسية وجواب عليه اسمه حسان بن ثابت أبيما آه، حسان بن ثابت النبي kí ni wọ́n lọ sí ṣe ṣááyé Rasul sallallahu alaihi wasallam tí ànábì máa ń sọ fún kí Allahumma ayyidhu bi ruhil qudus báwọn kẹfẹ́ rí bá ti ń bá ànábì ànábì òní àṣà ni máa fún wa lẹ́sìn máa fún wa lẹ́sìn tí wọ́n bá ti ń kọrin dọ́nà fún wa lẹ́sìn ànábì òní Allahumma ayyidhu bi ruhil qudus ọlọ́mọ bá fi jìbẹ́ dùn án lọ́wọ́

ètí ètì ni olóògbé ọmọ ọmọ ọlọ́run ọsọ yìí o ẹ̀rẹ́ Muhammad sallallahu wa sálàyé mi ti yá yọ lẹ́sìn náà àmọ̀nà kó ti wà lẹ́kọ̀ọ́ sí àmọ́ kó ti wà lẹ́kọ̀ọ́ sí àmọ̀ jàre kí àmọ̀ kó ti wà yá yọ lẹ́sìn náà àmọ̀nà kó ti wà lẹ́kọ̀ọ́ kì í sọ́ọ́sù fẹ̀rẹ̀kọ́ ti wà àlẹ́fọ́rọ́ ìfúnmi kó ti wà lẹ́kọ̀ọ́ ìzà àdọ̀ àhádàkùn mọ̀lmọ́tò ìǹkárọ̀ tàkọ́yọ̀rọ̀ àlùwàsíyà tó ti lẹ́nu sí gbogbo kátàbà àti tó bá tàṣọ́rọ̀ والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم كتاب الله tó wà ńbẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni wípé fárúdù ọlọ́run ọba lérí yín mo rò pálá yẹn mẹtẹ sọ kátàbà àti gbogbo ń tó bá yọ látara fi ìlú yẹn tẹ bá ti rí ìdúró ní ìtumọ̀. olóògbé yìí mo ìmọ̀ náà hàn ó ti ṣe ìmọ̀ ìlọrin àlọ́kẹ́yìn tó bá rí àdúrà òdòdó.

aláàkùn lè ṣe àwọn onímọ̀ ní ọ̀rọ̀ tó pọ̀ lórí ibẹ̀ yẹn alákọ̀ọ́kọ́ ṣé ká tu àbí ìtumọ̀ míì ni aláyẹn ni tó bá ṣe pé ìtumọ̀ fẹ́ tu lè ṣe ìpín yóò mọ̀ sí wípé ọlọ́run bá kàtàbà hó kọ́dà rọ̀ nù tòyàn gbogbo nǹkan ní ìmọ̀ sẹ̀mí pẹ̀lú dáadáa nítorí pé ọlọ́run bọba tó lára ga ọ̀sán ọjọ́ kan ó túmọ̀ sí pé dáadáa yóò lè yá kátàbà àlà nafsihi rọ́ṣmà ọlọ́run ti kọ rọ́ṣmà lórí ẹ̀mí ara rẹ̀ ó ti ṣe lọ́rọ̀ àyàn fún ara rẹ̀ ó túmọ̀ sí pé yìí sí ìkéwò lè yá ọlọ́run sọ̀rọ̀ fàkátàbà al-ihsana àlà kulli shay'in ìyẹn ọmọ tí wọ́n sì ké gbogbo nǹkan pẹ̀lú rahman ni ó fi bẹ̀ pẹ̀lú ẹ̀sán ìjàre oní ó fi bẹ̀ pẹ̀lú ẹ̀sán olóòfìsẹ̀mí tẹ́yẹ̀ bá ń jọjọ́ ń lò ẹ̀sán lẹ́bi jọjọ́ mọ́ ọdún torí pọ́lọ́ kàtàbà rẹ̀ kọ́ dàrọ́ sọ́lá yẹn nìyẹn ìyẹn ni túmọ̀ àlá ìyẹn sì máa túmọ̀ sí wípé ohun tí ń bẹ ń bì yìí kì í ṣe ìṣà kọbàrù ni yóò mọ̀ túmọ̀ sí pé jumla tó ń kọbàrì yá ni. wọ́n rò pé ọlọ́yìn kan fún anílù nípa ń tọ́nà ìpèsè káì ọmọ wo nùnà ó jẹ gba mo rò pàdé ayé mi ti ọlọ́run ọba anábì yóò kàn jẹ́ pé jumla kọbàrì yá ni mo rò mi ti ọlọ́run anábì kan fún anílù nǹkan tọ́lọ́run ètò tọ́lọ́run bọ́ba tó lára ká tó ti parí ṣé yẹn kí àbá mi sùn tọ́yọ̀ àwọn onímọ̀ mi sọ wípé kẹtàbà lè ẹ̀sánà fi kulli shay'in nítorí pé ọ̀pọ̀ nínú Qur'an kí àlà tó túmọ̀ fi kí fi túmọ̀ àlà síírú sí arúgbó yìí ṣé máa wọnú ilẹ̀ lọ́ni síírú àlà arúgbó yìí tó ti àmì tó máa ń fi sàmà àmì tó máa ń àlà sàmà tó ti ẹ̀ sí mọ́tìmọ̀ àlá àlá mọ́tìmọ̀ sí sálàyé mọ̀tí àwọn inú ìrọ̀mí ẹ̀sọ̀ wípé kẹtàbàl ẹ̀sánà ìlà ni kí ẹ tó ṣe sí ṣùgbọ́n méjèèjì tí ó ní ìlà àti sí ìyọ́ padà sójú kan náà èèyàn wà mọ́ túmọ̀ sí wípé ìmọ̀ ṣe dáadáa sí gbogbo nǹkan ọlọ́run ti ṣe lọ́rọ̀ yẹn lórí yín sojúmọ́là yóò wà kúrò ní ọ̀bàrí yóò di ìṣà yóò wà túmọ̀ sí wípé kìtáàbà ń bí yìí kìí ṣe kọ̀dàríyà ṣàràíyà ni ìṣà ìyà ìṣà ni kìí ṣe kọ́bà tó ti yé ní ìsìn yìí ṣe ń tí mo sọ̀rọ̀ ń yé yóò túmọ̀ sí wípé ọlọ́run bá fi ìgbìmọ̀ sí dáadáa sí gbogbo nǹkan níbi gbogbo nǹkan ọlọ́run bá sí lọ́rọ̀ yẹn lẹ́yìn rí kí mo túmọ̀ sí wípé tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ dáadáa ni kẹ́ ẹ mọ̀ sọ yẹn tẹ́ ẹ bá fẹ́ wùwà ìwà dáadáa ni kẹ́ ẹ wù tẹ́ bá fẹ́ bá àwọn èèyàn ṣe ìbáṣe dáadáa ní tẹ́ ṣe pẹ̀lú àwọn èèyàn tó yóò wò ó jẹ́ pé gbogbo nǹkan lọ́wọ́ bàbá tó láàrin gá pé tó bá fẹ́ gbọ́ lọ́wọ́ bá gbàgbọ́ pẹ̀lú dáadáa tó bá fẹ́ ṣe ìbára ṣe dáadáa tó bá fẹ́ kí n tiẹ̀ ṣe ìbára ṣe dáadáa gbọ́dọ̀ pàdà yìí ti ẹ̀sán kódà bọ́ bá fẹ́ bẹ́ẹ̀ náà kó ṣe ṣe dáadáa pẹ̀lú ẹranko tó bá fẹ́ bá wọn láàánú tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ dáadáa kẹsì tó bá fẹ́ kàwé tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ dáadáa tó bá fẹ́ kàwé tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ kò bá ṣẹ̀kọ́ ayé kì bá àṣẹkọ́ tẹ̀sùn kọ́ dáadáa mo rò pálá yìí mẹ́tí alọ́sọ́lọ́lọ́ alẹ́wàlẹ́ ọ̀sọ́làm ní ọlọ́wọ́n bá fẹ́ tọ́mọ èdè ènìyàn bá kọ̀ kankan ọlọ́wọ́n máa fẹ́ kí èèyàn mọ̀ dáadáa sálá yìí mẹ́tí ọlọ́wọ́n fẹ́ kí èèyàn mọ̀ nǹkan yẹn dojúdojú kó má sì wípé òun ló mú òun lè mọ̀ mú sí ọ̀rọ̀ mi yẹn fún yíwa báyìí nìsín kó bẹ́ẹ̀ yà ìtumọ̀ wípé ọlọ́run bọba tó láre ga ó kọ dáadáa lórí gbogbo nǹkan ẹ̀rí pé wọ́n kọjá dà rẹ̀ pẹ̀lú kankan gbogbo nǹkan yóò sì wọnú gbogbo nǹkan tó ti ní sí ọwọ́ ni kí fàyíra kọ̀tọ́lì tó ń tẹ́ bá fẹ́ pa nǹkan fa á sínú kíkìlà bí ẹ ti pa ìpadà rẹ̀ nínú lára wọn ní mọ́sítàrù kan wọ́n kì í mọ́sítàrù náà wọ́n sì ní kí wọ́n ní mọ́sítàrù mọ́rọ́wà tó ti háyà ni àti mẹ́wàá òun sọ̀rọ̀ nípa olú so kọ́ọ̀fù yẹn kásá àlàfo kẹsọ̀ lè gbà tó ti yẹn lè fi bá fẹ́ pa nǹkan ẹ̀ padà dà àwọn onímọ̀ sọ wípé nǹkan mẹ́ta ló kó sílẹ̀ pípa nǹkan ọ̀nà mẹ́ta ló lè gbà wáyé nínú jihad lójú ogun ẹ bá fẹ́ pa nǹkan lójú ogun ẹ̀ padà dà bá pa ẹ má ara ah, ṣàrò ìkọsílẹ̀ yẹn ẹ má ṣe kí ni o ẹ má gèlè mu ẹ má wòye pé ẹ ti pátán kẹ wàá máa dá pàṣẹ wọn lára àtẹ̀mọ̀ sí ilẹ̀ àtẹ̀mọ̀ sí Islam kọ ká máa dá pàṣẹ wọn lára kẹ́ni pé ọ̀yà ẹ máa wọ́n rí ẹ̀kọ́ Mr No Money ẹ̀kọ́ kẹfìrí sí lára àbí ẹ̀kọ́ KFR sí tàbí kẹ́kọ́ káfàrọ̀ sí ni wọ́n ṣe kọ́ síwájú ìdájà só ti ẹni sìn ìyẹn ò dáa nínú pé èèyàn ń ṣe ìsáàtì kọ́tílì onu kéèyàn wà lójú ogun kó máa parúgbó sálàyé mi ti kò sí sánà ọkọ tìlì báyẹ nínú rẹ̀ ni pé kéèyàn wà lógun kó máa dúnbọ ọrụ rẹ̀ nínú rẹ̀ ni pé kéèyàn máa pa obìnrin ẹgbẹ ìlú mọkà ọkìlà obìnrin tí náà gbé tí lọ́wọ́ tí ayé ìsìn táwọn obìnrin ti di sójà mo àlàyé mi ti àti ó kó kíni sínú kéèyàn mọ́ ti tẹ̀mọ̀ fíìl má dà pa sára àwọn tẹ́ ẹ bá pa lára ẹ má sọ orí wọn kalẹ̀ ẹ má gé wọn létí ẹ má gé wọn lápá ẹ má gé wọn lọ́wọ́ ẹ má sọ orí wọn kalẹ̀ tó ti ẹni sìn ẹ sì má kọ kankan sí wọn lára ẹ má fàlà sí wọn lára ó kó kéèyàn má pa arúgbó sínú kéèyàn má pa ọmọdé kéèyàn sì má pa obìnrin mo rò pàrọ̀ ayé mi ti ọkàn nìyẹn ẹlẹ́ẹ̀kejì ní kọ́wàdì ẹ̀kẹ́sọ́ọ̀sì lẹ́nu ẹ̀pà ọ̀nà ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá pa ẹ̀pà dáadáa gbọ́dọ̀ pé àlàyé mi ṣe. onímọ̀ wá wòye pé má bàa pa dáadáa bóò láti pa dáadáa ṣé tí mo rẹ̀ ní kí gbogbo ẹni tó bá pààyàn yìí dáa lágbọ́dọ̀ fi pa àbí irú nǹkan tó fi pààyàn ní kéèyàn fi pa irú Hazm nínú al-Muhalla bil-Athar ó rí pé kí ẹnìkan bá pààyàn táà wá fi irú ohun tó fi pààyàn yẹn pa òun náà àti ẹ̀sán wọ́n láti ẹ̀sán kábù láti ọ̀hún. Mm. ó ń torí wípé táwọn ẹbí rẹ̀ bá padà rántí wípé báyìí ló ti máa wá yóò sì máa bà wá nú wa nígbà tí kan tó fẹ́ pa ajárí ọmọbìnrin kékeré orí máa òkúta ó òkúta méjì máa máa lórí o àrẹ́bìnrin ẹ lọ fọ́ òkúta mọ́ náà lórí. so ẹ̀sánù kọ́tìlẹ̀ wípé ẹni tó bá mú yẹn tó bá dúnbù náà ẹni tó bá orí pàtà ẹ ẹni tó máa mú èèyàn lọ sókè sóbi tó sọ ọ́lẹ̀ látòrí òkè ẹmú náà lórí òkè sóbi ẹ̀sùn òun náà lẹ̀ ìmọ̀nà fàlà yẹn rántí ẹni ó ní pléènì tó gun pléènì lọ tó lọ sókè rororo tó wá jù yẹn lẹ̀ lórí kó tó délẹ̀ gan lápá ti ń já lórí ti ń já ẹ gun pléènì náà lọ òkè náà ẹ lọ òun náà lẹ̀ ìmọ̀nà fàlà yẹn rántí ẹni tó bá wó èèyàn sọ̀sọ̀sọ̀ tó bá jù sódò ẹgbẹ́ gbọ́dọ̀ pé ọ̀rọ̀ mi yẹn ó yé wa sọ ara ẹ̀sán lọ kọ́ sí nìyẹn oníkírú ní tíyẹn bá fi pààyàn ní kan kòrónà náà ṣùgbọ́n ẹ má ṣàbòsí gbọ́dọ̀ pé àlàyé mi ti ẹ̀sán lọ kọ́ sí nínú àwọn tíyẹn fi máa pààyàn ni mò ń sọ so òun ni wípé tẹ́lẹ̀ bá pààyàn hajjan hajjan ẹni tó bá kọlu hajju hajju so tẹ́lẹ̀ bá pa ẹ̀pà dáadáa mo rọ̀ pààyàn mi ti bẹ́ẹ̀ ni tó ṣe sí náà tó sì jáde lébọ̀ ẹ̀fọ́ alẹ́ lọ́kọ̀ parí nígbà yìí lọ́kọ̀ parí mọ́ òkú ẹ̀kọ́ máa fọ́ kùtà máa láwùjẹ tàbí kẹ́ni kan lọ jó búlọ́ọ̀kù wa ni máa fọ́ orí rẹ pẹ́tẹ́pẹ́tẹ́ ní rárá ẹ̀ máa lẹ̀ lọ́kọ̀ títí tí ó fi kú mo rò pé àlàyé mi ti ẹni tó bá jẹ̀bi kú ní tó jẹ́ pé ti hádù ni kí wọ́n pa lọ́nà tó dá mo rò pé àlàyé bí èsì kó pààyàn kan gé orí rẹ̀ kó sì máa lọ kẹ́mi ẹ̀yọ̀ bọ́ wọ́n ní kí tí ó gbà lé òní pé tí wọ́n bá pààyàn ní tí èsì pa tẹ́mi ṣàlàyé sí àtọ̀nṣẹ́ tó ayé kí nǹkan kan lòun náà fi pààyàn o òun ni túmọ̀ ṣáànù ẹ̀rọ pẹ̀tìlá sọ̀rọ̀ mi yìí tó yẹ wá báyìí nìsín ó kàn kà mẹ́tẹ̀ẹ̀ta sí èyí sì kí mẹ́tẹ̀ẹ̀ta yẹn yóò padà sí ibi hadith tàbí kàtẹ́yìn ṣàlàyé ń jẹ́ pẹ́kẹ́ ni. kàán yà kàán láyò xìlù àbí láyò xìlù. Hmm zani ọ̀ndà wo nìyẹn kó sí inú mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti sọ lónìí. ọ̀ndà hmm, wo lọ́pọ̀ sí. àjọba àrùkọ̀lọ̀ ọ̀rẹ́ ọ̀yá. àlọ́sùnrin náà sí ọ̀ndà wo lọ́pọ̀ sí. àrùkọ̀lọ̀ ọ̀rẹ́. àlùmọ̀fáàrẹ̀ pẹ̀lú ìjọba ìwọ lọ́pọ̀ sí. ìwọ lọ́pọ̀ sí. ìwọ lọ́pọ̀ sí. sábà àbáyé ìwọ lọ́pọ̀ hadu ni so tí èèyàn bá ka mọ̀tádù èèyàn pa hadan ni ó túnbọ̀ kí mùsùlùmí ni ẹni tí wọ́n bá ti pa hadan mùsùlùmí ni sálàyé mi tí wọ́n bá pààyàn hadan mùsùlùmí ni o ṣùgbọ́n tí wọ́n bá parí dátà kì í ṣe mùsùlùmí tó láàrin sí sí tẹ mùsùlùmí sókè ṣe hadu ni ẹ kí ni ẹ bọ́ sí kí ló bọ́ sí kí ló bọ́ sí jihadi mìíràn jihadi tó ló ti kó kípa kẹfẹ́ rí tí ó jẹ̀sìn wọn ní sí sísẹ mùsùlùmí àwọn obìnrin rẹ sì ẹ ní yorùbá láyé mi dé ẹ lẹ́yìn òdìpọ ní mùsùlùmí so mẹ́tẹ̀ẹ̀ta ló wà nínú àdé ìfẹ́ sí ọ̀rọ̀ yẹn yé báyìí nìsí. فإذا وإذا ذبحتم فأحسنوا الذبحة ẹ bọ́ra tó fẹ́ dùn kan náà dáadáa dídùn kan dáadáa ó mú àwọn ẹ̀kọ́ kan lọ́wọ́ tá a ti sọ sẹ́yìn kí nígbà tá ń sọ̀rọ̀ ìgbọ̀dún lé àjíṣọ àwọn ẹ̀kọ́ yẹn so ìkan náà ní kíkà má fi àkàsọ bí méjì abẹ́tàlẹ̀ àjíṣọ sẹ́yìn ní tó dídá bá níyẹn láàmú sọ́pẹ́ kí èèyàn má fẹ́ gbé nǹkan lélẹ̀ tán tó ti fẹ́ pa tẹ́ ti jì lẹ́sẹ̀ tẹ́ jì tó ń kàkà kó wá máa pọ́n ọ̀bẹ lórí ẹ̀ ìkànnì ọ̀nà má mú ẹran báyìí kíyà rẹ̀ dúró báyìí kó o sì máa pọ́ mọ́ mi ti inú rẹ̀ náà mọ́tò rí pọ̀ ẹran yẹn ń sá fẹ́ pa kí wọ́n á kàn lẹ́sẹ̀ tàbí kí ẹ kọ́kọ́ máa hán ẹsẹ̀ rẹ̀ kí ẹ tó wá ju òun gangan àlàáfẹ́ ìpadàdà lórí pàlàyé mi sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ kí bíyàn sí máa ń pa nǹkan dáadáa ẹ̀kọ́ kan ní lọ́tọ̀ àti sọ tẹ́lẹ̀ gbájọ́ sáwọn kan bí tó ti wọ́n lè ṣe dá aṣáàdùkún ṣàfùrọ̀bà àbúmọ́lé àmọ́ ọ̀dọ́lá tọ̀yìn ẹnì kankan ló yín tó bá fẹ́ bí nǹkan kó rí i pé òun ṣàfọ̀ ní bí ẹ̀rọ fi dún nǹkan ó lè jọbẹ̀ ó sì lè dá àwọn nǹkan mi níbi ẹ̀ bá sáfẹ́ fi dún nǹkan ó lè sàdá ẹ̀pọ̀n kò mú dáadáa ẹ̀pọ̀n kò mú dáadáa wọ́n lè yòó rẹ̀ lọ́mì ṣàtàhù nígbà tí ó bá dún nǹkan wọn tán kó jẹ́ kára rẹ̀ ó balẹ̀ kẹ́mi ó jáde tán lára rẹ̀ wọ́n ò pé àtijú tán ẹ̀jẹ̀ yorùbá ṣẹ̀dàbí ṣàtà àwọn ní pé ẹjẹ́ kọ́ farabalẹ̀ kí ẹ̀mí rẹ̀ jáde kára rẹ̀ wálẹ̀ lẹ́yìn ìgbà náà kẹtọ́ wa máa ṣiṣẹ́ ní ìjẹba fẹ́ máa ṣe lára rẹ̀ kẹtọ́ wa máa ṣe lọ. so ní ṣókí ìtumọ̀ hadith yìí nìyẹn Imam Muslim ló ti ló ti gbà wá nínú ọwọ́ tá a sọ mẹ́ ọlọ́run jẹ́ sáfàní mẹ́rin tó sáà tàwa tá a gbọ́ mo rò pé kò sí ìyẹn mẹ́tọ́ dojú sọ ọlọ́run kò fi àṣekọ̀ngẹ́ dáadáa.